الشرور فهم لنا سرنا على نهج قبيل محمد وبقول من شرع الشريعة لسنا وعلى مقولته كلمة مهتدي ولكل قول نستدل بآية أو عجبا يكون عن الطريق لا أرشد وإذا بدانا بجدك بجسوره عن كل قلب خائف متردد لا تبصر الإخوان في ملكوتنا من عالم أو طالب مسترشد من عالم أو طالب مسترشد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 وشر الأمور مودساتها وكل مودسة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته adáàpẹ́ fún ọlọ́run ọba ọlọ́run ọba ètò ṣe pé òun náà ni òní ọpẹ́ orin tó ga jù tọ́lọ́run ṣe fún mi àti ẹ̀yin òun náà ni kọ́ ọlọ́run ọba ṣe wá ní mùsùlùmí àìní jẹ́ mùsùlùmí mọ́ ọlọ́mọdé ọ̀sẹ̀lẹ̀sẹ̀ ní kọ̀ọ̀kan wa abẹ́lẹ́wọ̀n kọ́lọ́n kó pọ̀ wá ní mùsùlùmí abẹ́lẹ́wọ̀n kọ́lọ́n kó búra dé mùsùlùmí abẹ́lẹ́wọ̀n kọ́lọ́n ṣe wọlé ní àlìjánná pẹ̀lú sábàbí Islam lẹ́yìn wá gba náà oore bí ọlọ́run bá fún wa ní àlàáfíà àdúpẹ́ rẹ̀ fún ọlọ́run ọba àlàáfíà rẹ̀ ní kọ̀ọ̀kan wa kọ́lọ́n kó mọ́ gbà á àlékún àlàáfíà ọlọ́mọṣẹ́ bá ṣe fún ẹnì kọ̀ọ̀kan lẹ́yìn wá gba náà gbogbo wa tá a wà yìí ọlọ́run bá fún wa ní fọkànbalẹ̀ ń bẹ́ẹ̀ àlékún fọkànbalẹ̀ ọlọ́run kó tó bá wa sí síbẹ̀ ọlọ́run gbogbo àwọn agbègbè tí ò sí fọkànbalẹ̀ mọ́ṣẹ́ bá fọkànbalẹ̀ síbẹ̀ gbogbo orí wa tó kù òun náà la dúpẹ́ rẹ̀ ọlọ́mọṣẹ́ àgbà ọpẹ́ wa ọlọ́run ìbẹ̀rẹ̀ ìbárawa sọ̀rọ̀ títí òní ọlọ́mọṣẹ́ àgbà sọ́dọ̀ ọ̀hún fún wa ìtí ẹnì kọ̀ọ̀kan á fi jókòó síbi àfẹ́ rí ẹ̀san níwájú ọlọ́run kọlọ́njẹ́ alẹ́ rí ẹ̀san náà gbà níwájú ọlọ́run ọlọ́run gbogbo nǹkan tí abágbọ́ pátá yẹn tọ́jọ́ bí alìkíyà nínú ọ̀pọ̀lọ́ jẹ́ kó wúlò fún wa la hawla wala quwwata illa billahi al-azim. tafsiri wa yìí tí a ṣe ní àná wọ́n bẹ̀rẹ̀ láti surat Isra Quran seventeen ayah fifty so wọ́n fún wa náà bismillah. أعوذ بالله من الشيطان الرجيم يوم يدعوكم فتستجيبون بحمده ọlọ́run bá ní ọjọ́ tí wọ́n máa pe gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ kèfèrí sọlọ́run ọba ọlọ́run ni wọ́n máa pè yín tẹ́ bá wá ń pè yín. ọjọ́ tí ọlọ́run ọba yóò máa pè yín àbí tí Israfil ọlọ́run bó ní pé kó pè yín ẹ sì máa dá ọlọ́run ọba lóhùn tí ẹ sì tún máa dúpẹ́ fún ọlọ́run ọba. وتظنون إن لبثتم إلا قليلا ẹ wà á máa wò ó pé ẹ lo nǹkan kan láyé àyàfàsìkò díẹ̀. وقل عبادي يقول التي هي أحسن. ọlọ́run ni ẹ sọ fún àwọn ẹrú sìn mi tẹ́ bá fẹ́ máa bá àwọn tí wọ́n jẹ́ àwọn mùṣírikù àwọn ọ̀sẹ̀ bọ́ sọ̀rọ̀ àwọn kèfèrí sọ̀rọ̀ kí wọ́n yá máa sọ nǹkan tó bá dáa ọ̀ sọ bí àwọn sọ fún àwọn ẹrú sí ní abẹ́ máa bára wọn sọ̀rọ̀ láàrin ara wọn kí wọ́n yáa sọ nǹkan tó bá dáa. torí pé èṣù ó máa ń mú nǹkan tí ó jẹ́ ìbàjẹ́ ṣẹlẹ̀ láàrin wọn inú kó jẹ́ láàrin mùmìnì àti àwọn ọ̀sẹ̀ bọ̀ àbí láàrin mùmìnì sí mùmìnì èṣù máa ń fẹ́ kí aburú ṣẹlẹ̀ láàrin wọn. إن الشيطان كان للإنسان عدوا ń wò yẹn ọ̀tá tó fojú hàn òun náà jẹ́ fún ọmọ ènìyàn. ọlọ́run ọba yín òun náà ni ọba tó ṣe wípé alámùbíkùn ọba ló jẹ́ wípé ọmọ yìí dáadáa ni ọlọ́run ọba mẹ́nìkọ̀ọ̀kan yín kò ọba ó dẹ̀ mọ nǹkan tí ó lẹ́tọ̀ọ́ sẹ́nìkọ̀ọ̀kan. tó bá wu ọlọ́run ọba ó lè jẹ́ ẹni tí ó kẹ́yìn. tó bá dẹ̀ wu ọlọ́run ọba ọlọ́run ọba lè fìyà jẹ yín. ọlọ́run ọba kọ̀ọ̀rán ìwà ànẹ́bí kọ̀ọ̀rán sí wọn ní wàkílà mi ní ẹni tó gbé yọ a máa sọ wọn káàkiri tí ó máa mójútó wọn káàkiri. ọlọ́wọ́ ọba rẹ lọ́ba tó mọ̀ gbogbo àwọn nǹkan tí ń sẹ̀mí tí ń bẹ nínú sẹ́mà gbogbo nǹkan tí ń sẹ̀mí tó ní làákàyè tí ń bẹ nínú lẹ́lẹ̀ ọlọ́run lọ́mọ gbogbo ẹ̀. ọlọ́run ní àwọn alájú ọlá fún àwọn kan nínú àwọn ànábì ọlọ́run àbí ọlá fún wọn ju apá kan lọ. ọlọ́run ní nínú àwọn tá a tún wá ṣe dáadáa fún oní àni Dawud ọlọ́run ní àfúnizẹ̀bù eléyìí bí tá a bá ní àná so wọ́n ka àwọn ayé àti yabsi tafsiri ní òní òdìgbé àwọn àbá tafsiri náà lọ. أعوذ بالله من الشيطان الرجيم قل ادعوا الذين زعمتم من دونه فلا يملكون كشف الضر عنكم ولا تحويلا أولئك أولئك الذين يدعون يبتغون إلى ربهم الوسيلة أيهم أقرب ويرجون رحمته ويخافون عذابه إن عذاب ربك كان محظورا وإن من قرية إلا نحن مهلكوها قبل يوم القيامة أو معذبوها عذابا شديدا كان ذلك بالكتاب مسطورا وما منعنا أن نرسل بالآيات إلا إلا أن كذب بها الأولون وآتينا ثمود الناقة مبصرة فظلموا بها وما نرسل بالآيات إلا تخويفا ọlọ́run tí ọlọ́run ga ó ń ṣàlàyé fún wa nínú suratul Isra Quran seventeen aya fifty six ọlọ́run ọba ó sọ fún abẹ́ kò dúró lẹ́dí iná zaamtum mi dúró. ọlọ́run ọba fẹ́ ṣàlàyé fún wa nípa àwọn tí wọ́n jẹ́ àwọn kèfèrí ọlọ́run ọba ó fẹ́ sọ fún wa ipe gbogbo nǹkan tí àwọn kèfèrí tí wọ́n ń pè yìí kò wúlò fún nǹkan kan kò sí nǹkan tí ọbẹ̀ ṣe fún àwọn kèfèrí ọlọ́run bá wá ní sọ fún àwọn tí wọ́n jẹ́ ọ̀ṣẹbọ àwọn tí wọ́n ń sin nǹkan míì lẹ́yìn ọlọ́run ọba sọ fún wọn wípé ó dè sọ fún wọn wípé. alladhina lop alẹ́dínlẹ́ zahamtum min duni àwọn tó jẹ́ wípé ẹ̀rún gbà wípé wọ́n jẹ́ ẹni tẹ́ ń lérò wípé wọ́n jẹ́ ẹni tẹ́ lè sìn lẹ́yìn ọlọ́run ọba àwọn nǹkan wo làwọn nágbà lérò àwọn ibi tí wọ́n mú lẹ́ẹ̀lẹ́ẹ̀ àwọn òkúta tí wọ́n mọ sílẹ̀ lẹ̀ òun náà ni àwọn tí wọ́n jẹ́ àwọn kèfèrí òun náà ni wọ́n ń lérò ìyẹn ni pé àwọn tẹ́ pé ẹ̀ ń lérò ìbádátà hun mi ń dún nìyí èyí tó yẹ pé ẹ̀ ń lérò ìjọsìn fún wọn lẹ́yìn ọlọ́run ọba ẹ lọ́ọ́ pè wọ́n pé kí wọ́n wá dá yín lóhùn tí nǹkan kan bá ṣẹlẹ̀ sí ẹ pè wọ́n ẹni kí wọ́n wá dá yín lóhùn ọlọ́wọ́n á ní fàlà yẹmùlẹ̀. fàlà yẹmùlẹ̀ kú nà káṣfà búrẹ̀ àǹkùn. ọlọ́wọ́n ọba ní àwọn tí wọ́n jẹ́ àwọn kèfèrí yìí ọlọ́run ní wọn ò ní agbára láti lè sí ìnira kúrò fún yín wàlá tahwila. bẹ́ẹ̀ ni ó dẹ̀ jẹ́ wípé ìnira tí ń bẹ lọ́dọ̀ yìí kí wọ́n tún wá mú lọ sí ibòmíì kó mú kúrò lọ́dọ̀ yín kí wọ́n wá lọ gbé lọ sọ́dọ̀ ẹlòmíì kò tó lágbára rẹ̀ ọlọ́run lọ́ba tí máa darí àǹfààní àti ìnira ọlọ́run ní darí ẹ̀. E tó bá wù ú ó lè ní ìlú kan kí wọ́n máa gbádùn ọlọ́run ló ṣètò rẹ̀ tó bá dẹ̀ wọ ìlú tó ti ń gbádùn ọlọ́run ọba lè ní kí ìgbádùn ò dúró kí ìgbádùn wọn kọ́ mọ̀ ṣẹlẹ̀ sí wọn mọ́ ọlọ́run ọba wà á tún wọn. ìmújẹ́lẹ̀ ẹ̀gbọ́ ń rí nira nígbà míì ọlọ́run náà ló jẹ́ kí nìyẹn ọmọ rí nira tó bá tún wá wu ọlọ́run ọba yóò wá sọ pé ìnira tínú kan ní kó dúró kí ìgbádùn ọmọ ṣẹlẹ̀ sí wọn ṣùgbọ́n lórílẹ̀ ayé lónìí àwọn kan àtàṣe pé bí wọ́n bá ti bọ Ṣàngó tí wọ́n bá ti bọ Ògún àbí wọ́n bá bọ Ọ̀ṣun òun náà ni ó jẹ́ kí ilé ayé ọmọ tòrò kó júbà kó túbà kó túṣẹ gbogbo ilé irọ́ ńlá ni àyà ti ń sọ fún wa wípé irọ́ ni nǹkan tí àwọn èèyàn ń pa òun náà lọ́wọ́ bá sọ bánà bíi pé àwọn tó wà nígbà náà tí wọ́n ń lérò wípé àwọn nǹkan láwọn lè máa pè lẹ́yìn ọlọ́run ọba ọlọ́run ọba wa ń sọ fún wa wípé gbogbo àwọn nǹkan yìí wọn ò lágbára àti lè sí ìnira kúrò fún wa nígbà tó bá jẹ́ pé ọlọ́run ọba bá mú ìnira náà dé bẹ́ẹ̀ ni wọn ò lágbára láti lè mú ìnira náà kúrò lọ́dọ̀ wọn kí wọ́n wá mú lọ sí ibòmíì ẹni tó jẹ́ pé òun ló lágbára láti ṣe léyìí òun náà nìkan ni ọlọ́run nìkan tí ń ṣe Allah wahdahu la sharika lah òun ní òun nìkan ní tó ń gbéra pé láwùlẹ̀ kọ́líkù wal amr ọlọ́run ọba yìí ló ní gbogbo dídẹ̀dà ẹnìkan olè kó òun ní ẹ̀dá yìí òòsà olè kó òun ní gbogbo wa ọlọ́run nìkan ló kó òun ní wa kó wá fi ìnira àbí àǹfààní kan ṣe wá ọlọ́run nìkan náà ló lè fi ṣe wá nǹkan kan ò lè fi ṣe wá ìgbàgbọ́ tí a gbọ́dọ̀ ní àwọn tá a jẹ́ mùsùlùmí òun náà ní ilé ọlọ́run wa sọ nínú àyà fifty seven ọlọ́run ọ̀là ìkà. ìkà ladina yad'una yabtahun yabtahuna ila rabbihimul wasila ọlọ́run bá ní ọ̀la ìkà gbogbo àwọn òòṣà ọlọ́run bá lọ́ọ́ bá wí gbogbo àwọn gadáyàn bá ń pè lẹ́yìn ọlọ́run ọba màláìkà níní o ànábì ọlọ́run níní o èèyàn níní o gbogbo dọ́bárí jẹ́ tí wọ́n ń pè lẹ́yìn ọlọ́run ọlọ́run gbogbo àwọn nǹkan náà gbogbo àwọn nǹkan yẹn alẹ́dínà yẹdi wúnà hù wọ́n ti padà mírù tó máa padà lọ́sọ́dọ̀ ùláìkà tí ó padà lọ́sọ́dọ̀ alẹ́dínà àwọn tí wọ́n jẹ́ àwọn nǹkan táwọn èèyàn ń sìn alẹ́dínà tó ṣe wípé yẹdi wúnà tí àwọn tí wọ́n jẹ́ àwọn ọ̀sẹ̀ bọ́ yẹdi wúnà hù tí wọ́n ń pè wọ́n tí wọ́n ní wọ́n wá sá wọn láǹfààní tí wọ́n ní wọ́n kó ìnira bá wọn ọlọ́ni yẹ̀bùtẹ̀gùnà ìlà rọ́bì yìm àlùwàsílà àwọn tó jẹ́ èèyàn nínú wọn yẹ̀bùtẹ̀gùnà àlùwàsílàtà ìgbàdàgbẹ́ ní àlùwàsílàtà òun náà ni àlùkùrúbà sísúnmọ́ lọ́hùn ìyẹn ni pé kéèyàn ó ṣe bàádà fọlọ́hùn kó jọ́sìn fọlọ́hùn. gbogbo wọn ni wọ́n ń wá àlùwàsílátà ìlà rabbihim báwo ni wọn ó ti súnmọ́ lọ́hùn òun gangan ni àwọn gangan wá àwọn gan ọ̀wá nǹkan kan míì yàtọ̀ sí kíni o ìsúnmọ́ ọlọ́hùn ọba ọlọ́mọ sọ fún wa wípé gbogbo àwọn tẹ́yìn náà ń sìn pàtàkì ẹyẹ gbogbo ọbẹ̀ yẹn bá lọ bá ọbẹ̀ lọ wúṣẹ́ lọ́dọ̀ ẹnìkan. òun gángan fún ara rẹ̀ bùkátà rẹ̀ ta ló ń gbélé lọ́wọ́ ọlọ́run ni òun gángan tó bá dé di nǹkan ọlọ́run ó béèrè lọ́wọ́ rẹ̀ ìwọ́n tún wá lọ béèrè nǹkan lọ́dọ̀ rẹ̀ gbogbo àwọn táwọn ẹ̀rọ àwọn ń pè lẹ́yìn ọlọ́run gbogbo wọn pátá yányán yẹ̀bùtẹ̀gúnà ila rabbihim alwasila gbogbo wọn òun náà lọ jẹ́ wípé wọ́n jẹ́ ẹni tó ṣe wípé ìsúnmọ́ wọ́n ń wá pé bó làwọn ti fẹ́ súnmọ́ lọ́hùn ẹ bá ń pè ní sá jésù ní ìsìn tó bá ń pè ní ọlọ́run àbúrò bá ń pè lọ́mọ ọlọ́run jésù gan fún ara rẹ̀ ìgbà tí ń bẹ láyé yọ̀tẹ́gi ìlà rọ́bìhì àlùwàsílà àwọn màláìkà ẹni tó bá pè wọ́n lọ́lọ́run àwọn màláìkà gan wọ́n rúkú wọ́n tẹ̀ wọ́n forí kalẹ̀ yabtaguna ila rabbihim alwasila so gbogbo àwọn lọ́wọ́ adigun pé àwọn tí wọ́n jẹ́ àwọn èèyàn dáadáa nínú àwọn nǹkan táwọn èèyàn ń pè tí wọ́n jẹ́ àwọn ẹni ọlọ́run gidi gbogbo wọn pátá ẹran yabtaguna ila rabbihim alwasila àwọn gangan náà wọ́n wá ìsúnmọ́ lọ sọ́dọ̀ ọlọ́run lóbi jẹ́ pé ìwọ náà fún ara rẹ̀ mọ́wùlẹ̀ ṣẹ̀ṣẹ̀ lọ máa so mọ́ àwọn èèyàn yẹn nítorí nídìí náà ni wípé ìwọ gẹ́gẹ́ fún ara rẹ jẹ́ ẹnì tó jẹ́ wípé ọlọ́run nìkan òun náà ni ọ jẹ́ ẹnì tí wọn náà so mọ́ mọ́wùlẹ̀ máa so mẹ́nìkan mọ́ so mẹ́nìkan kéèyàn so mọ́ lọ́n direct làwọn afáàzọ pé òun ló jù kọ́ ẹgbẹ́ gbogbo ọ̀rọ̀ rẹ pátáyán gbogbo àlámọ̀rí yẹn pátá ọwọ́ ọlọ́run ni òun ṣe kíni o òun ló ń gbé sí kìí pé ọwọ́ àmọ́ gbẹ́kẹ̀lé nìkan ọwọ́ àmọ́ rìlálẹ̀ nìkan ọwọ́ àmọ́ gbé ẹni yẹn gẹ̀gẹ̀gẹ̀ bí wàá gbé ìtọ́ ọlọ́run bá fẹ́ ṣe fún ọ ẹni yẹn nìkan ẹni yẹn ló ṣe kíni o ló lè ṣe fún ọ tó o bá láwọn àfa wàá nífẹ̀ẹ́ wọn torí tọlọ́run kìí bọ́ òwe àfa ló lè ṣe nǹkan fún ọ òun nífẹ̀ẹ́ wọn pé onífẹ̀ẹ́ wọn torí tọlọ́run wàá dẹ́gbẹ̀sán pé onífẹ̀ẹ́ wọn torí tọlọ́run ó gbẹ̀san rẹ̀ ọlọ́run bá wá ń ṣàlàyé pé kíni o. ayyuhum aqrabu wa na rahmatah. sọ ọ ní ayyuhum aqrabu sọ ọlọ́run bá wá ní ayyuhum aqrabu èwo nínú àwọn méjèèjì àbí gbogbo wọn pátá ayẹyẹ tí wọ́n ń ṣe léyìí èwo nínú wọn ló súnmọ́ lọ́njù. ẹni tó jẹ́ wípé òun sin ọlọ́run ọba direct ọwọ́ wọn súnmọ́ ọlọ́run àtẹni tó jẹ́ wípé òun á ní gbọ́dá o ẹ̀yin ni ẹ máa bá mi súnmọ́ ọlọ́run àwọn olówó kan lórílẹ̀ ayé báyìí wọ́n ní pé ah ẹ̀yin àfa ẹ̀sẹ̀ àmọ́ bá wa sí gbogbo ẹ̀ ẹ̀rọ àti gbogbo ẹ̀ kọ́lẹ̀ nígbà tí sọ pé ìrìn wákàtí márùn-ún ẹ̀yin àfa ẹ̀bà kì í tọ́jú owó báyìí ká fún yín lówó yẹn sọ́ọ́ lóbi ẹni tó lọ bá ọlọ́wọ́ bá rẹ̀ direct àtẹlẹgbẹ́ wípé ní ẹsẹ̀ ń wá kọ́nà kọ́nà kọ́nà kọ́nà kọ́nà tó wọ́n gbà dọ́dọ̀ ọlọ́run èèyàn ṣẹ̀ ọfẹ́ wá foríjì ọwọ́ alẹ́ ní bàbá kan ẹnìkan ní ẹnìkan ní pásítọ̀ kan ní wọ́n lọ kí ní ìsúnwájú òní ọba òun ṣe àtonation òní ọba òun bẹ lọ́run tó lọ́wọ́ bó fi gba àforíjì òun ẹgbẹ́ irú ìranu irú ìranu wo lélẹ́ òun gẹ́gẹ́ sí òun ìṣẹlẹ́sẹ̀ ni kúlùbọ́n ní àádáná ọ̀tọ̀ òun gẹ́gẹ́ lẹ́sẹ̀ ni àfẹ́ tẹ́ bá ti dẹ́sẹ̀ tán ẹ wá bá wa ẹ̀kọ́ wa àwọ̀ wa bá yín bẹ lọ́hùn sọ òun gẹ́gẹ́ ẹlẹ́sẹ̀ fún ara rẹ̀ bóòdù bẹ́ẹ̀ ṣe bóòdù bẹ́ẹ̀ bọ́ lọ́dọ̀ ọlọ́hun tó lọ bóòdù bẹ́ẹ̀ bá yẹn bẹ lọ́hùn kẹ́ni ọ wà lọ́dọ̀ ọlọ́hun ọba rẹ̀ direct òun gẹ́gẹ́ makuluku ni ẹni bẹ́ẹ̀ lọ bá makuluku ọlọ́run kí ni o kọ́ọ́lìkì ọwọ́ ní òun ẹ̀sẹ̀ gba ọ̀dọ̀ ẹni yẹn lọ ẹwọ wàhálà tó ń kó bára rẹ̀ tó o bá dẹ́sẹ̀ ìwọ náà lọ́sọ̀rọ̀ ọlọ́run ọba rẹ fún ara rẹ náà wọn ni àfa àwọn ti dẹ́sẹ̀ ẹ̀dọ́kẹ́ máa bá ń tọrọ àforíjì wájú ọlọ́run irú ọ̀rọ̀ náà dandan wọn nù. so ìdúró fún ara òun ni wàá sọ pé wọ́n lọ́n ẹrú rẹ o ó ṣe ọ o bá kíni o sọ foríjì ó dán jùlọ bí arágbẹ́ nìkan ni wọ́n á máa bọ́ wọ́n á máa sọ pé tí àwọn aláàbọ̀ tọrọ pé kọ́ lọ́n foríjì ọ ọlọ́run foríjì ọ ìgbàgbọ́ tí ọ̀ dáa ni ẹ má jà máa dánwó ẹ̀wò rárá ọ̀rọ̀ ni ayuhum kìíní akọ̀rọ̀bù ẹni tí ń pe ọlọ́run ọba gangan irú Ìsá tó jẹ́ pé Jésù òun pe ọlọ́run ọba fún ara rẹ̀ àtàwọn tí wọ́n ń pe òun gangan ta ló súnmọ́ lọ́run náà méjèèjì sọ ó òun tí ń pe ọlọ́run ọba rẹ̀ òun ló súnmọ́ lọ́run àwọn tí wọ́n ń pe òun kí ni wọ́n jìnnà sí ọlọ́run tefetefe sọ òun súnmọ́ ọlọ́run rárá o tó pe ọlọ́run ọba ò ní gba ìbádà yẹn kò ní gbà ní ọwọ́ wọn ẹ rí abúládùnú Abbas gbàdọ̀ ń túmọ̀ ara yìí ó ní ẹ̀rọ àwọn èèyàn kan náà sùn mínàlì jìnnì kánú yorùbá dùnà àwọn èèyàn kan náà àwọn àlìjànú wọ́n ń sìn wọ́n sọ sọ wọ́n ń sìn wọ́n àwọn olóńsìn wọ́n nínú rìwáyà míì oníkàánà náà sùn mínàlì ins yàbùdú náà samuel jim àwọn èèyàn kan nínú àwọn èèyàn wọ́n ń sin àwọn abara kan nínú àwọn àlìjẹ̀nù sọ lóbi adé pé fa asilam àlìjìn ìgbà tí kúránì wá sọ̀kalẹ̀ àwọn àlìjẹ̀nù wá gba ìsìláàmù àwọn wá ń sin ọlọ́run ọba wọn wàtàmásàkà àwòlá ibi díìnì àwọn àlìjẹ̀nù wá ń sin ọlọ́run ọba wọn àwọn ẹ̀ wá ní à àwọn àlìjẹ̀nù làwọn tún wá sìn àwọn àlìjẹ̀nù làwọn tún lọ́ ọ̀rí wọn ni ayuhum akọ̀rọ̀ èwo ló súnmọ́ jù so ló fi jẹ́ pé so abdullahi bin masoud ni so ló fi jẹ́ pé ayuhum ọ̀sán máa gbé kí ni ọ akọ̀rọ̀ bù so yẹ lọ́dọ̀ bẹ́ẹ̀ òní pé ká súnmọ́ lọ́wọ́ bá wa direct ìwọ gbẹgbẹ lè ṣàdúrà fún ara rẹ tó lọ́wọ́ bó sì gbàdúrà rẹ ọlọ́wọ́ ń ṣàlàyé fún wa àwọn tí wọ́n ń pe ọlọ́wọ́ ọba yìí ọlọ́run bá ní wàyẹ̀rì júùnà. wàyà júùnà rahmata. sọ nínú nǹkan tí yẹn gbọ́dọ̀ ní lórílẹ̀ ayé tí ò gbọ́dọ̀ kúrò lọ́dọ̀ rẹ òun náà ni àrọ̀já ú wàlẹ̀kọ́ọ̀fù nǹkan méjèèjì ọ̀gbọ́dọ̀ kúrò lọ́dọ̀ rẹ níṣẹ́jú kan sí kejì kí náà ń pè ní àrọ̀já òun náà ni expectation tí wọ́n lọ́wọ́ rẹ wípé sọ́ọ̀jẹ́ ní àlìjẹ́ náà wàá sọ wípé bẹ́ẹ̀ ni mò ń expect pé máa jẹ ẹni àlìjẹ́nà ìyẹn ni expectation tọ́ba ní sọ́lọ́ ọba máa gbàdúrà rẹ wà ní bẹ́ẹ̀ ni mò ń mọ̀ pé ọlọ́run ó gbàdúrà mi ìyẹn ló ń pè ní expectation tọ́ba dọ̀ pé ah ọlọ́run lè gbàdúrà mi mọ́ ọlọ́run lè foríjì mi mọ́ eléyìí o ti bọ́ kóònù kí ni o expectation ìyẹn ló fi jẹ́ pé àwọn èèyàn kan nínú àwọn ìjọ mùsùlùmí wọ́n ní ẹ̀ kò sírọ̀ jáàrú kankan o ẹ bá ti sẹ̀ kọ́ má ní àgbìyẹlé kankan tó a lè bẹ́sẹ̀ kan báyìí tí mo rí pé ìrìn náà lọ lọ sọ pé kò ságbìyẹlé kankan àwọn tí wọ́n èèyàn gbọ́dọ̀ sẹ̀ lọ́dọ̀ wọn tó bá rí bẹ́sẹ̀ kan wọ́n ní kò ságbìyẹlé má ní pé expedition bọ́lá wọn forí jìn ọ́ má ní expedition bọ́lá wọn wà lìjẹ́ náà mà so àwọn kan náà sọ bẹ́ẹ̀ ìgbàgbọ́ kí gbàgbọ́ olólè nínú Islam a gbọ́dọ̀ nírú ẹ̀ àwọn ìfẹ́ ṣẹ̀ rárá ìfẹ́ náà dẹ̀ ń pa náà òtúfẹ́sẹ̀ yẹn náà ẹ̀sẹ̀ náà tún dání ẹ̀tún òtúfẹ́sẹ̀ yẹn náà àìfẹ́sẹ̀ wọn náà wọ́n sì tún dẹ́sẹ̀ so torí pé kí ni wọ́n ìtakùrú di àyà ipe Ọlọ́run ọba dá wa ní ẹtí ọmọ ẹ̀dẹ́sẹ̀ so olùdí àdìsí náà ti takò olùdí àyà kò àyà náà ti takò so látara bẹ́ẹ̀ ẹlẹ́sẹ̀ la máa jẹ ṣùgbọ́n tí wọ́n bá fẹ́ fún wa ní wípé a máa ràn kàn pé ọlọ́run bó foríjì wọn a máa ní àbí èlé wípé a jẹ ní ìtẹ́wọ́gbà lọ́dọ̀ ọlọ́run ọba alákọ̀ọ́ ọlọ́sẹ̀ pé àwọn àwọn tí wọ́n jẹ́ àwọn tá à ń sọ yìí yẹ̀rìjú náà ra mátàwù wọ́n máa ń rán kan ìkẹ́ ọlọ́run ọba abala kejì wá ní. wàyà kọ́ fúnà àdáàbà. wàyà kọ́ fúnà àdáàbà. tí a bá bèèrè lọ́wọ́ ẹnì kọ̀ọ̀kan wa wípé ṣé ọwọ́ iná wà ní a mọ̀ ń bẹ̀rù kọ́lọ́ méjì kí n wọná bó ti sọ nìyẹn ó ní ọ̀ ń bẹ̀rù kọ́lọ́ méjì kọ́ wọná kì í bọ́ wá sọ wípé a èmi rú mi wọná mo ti kọjá adólè wọná láéláé so ibi tá a bẹ́sìn dé yìí àdúgbò ẹlẹ́ni tó lè wọná ọ̀gbọ̀dọ̀ dẹ̀rú ẹ̀ wò ọgbọ́dọ̀ jẹ́ dẹ́gbẹ́ wọn sí kí ni o tí ọ máa bẹ̀rù sọ wàyẹ̀rì júná rahmatahu wàyàkọ̀ fúnà àdàbà so ìjàngbé ni pé èèyàn ní ọmọ mùsùlùmí alimọ́mí bẹ́ẹ̀nàlẹ̀ kọ́ọ̀fì wàrọ̀jà yẹ́rìjú àlìjánnàtà wàyàkọ̀ fún ànàrọ̀ ọmọ ènìyàn yọ wà láàrin ìbẹ̀rù àti àbíyèlé yóò máa ṣàbíyèlé pé wọ́n wà àlìjánnà yóò sì máa bẹ̀rù pé kó wọ́n máa wọ̀ yìí náà ilé ọlọ́wọ́ amúhábí pé àwọn tá a ní wọ́n ń súnmọ́ ìwọ ọlọ́run ọba yìí wàyẹ̀rì júná ọ̀rọ̀ àmàtà o wọ́n rán kan àánú ọlọ́run wàyàkọ̀ fúnná àdáàbà wọ́n bẹ̀ ń bẹ̀rù ìyá ọlọ́run ọba náà. Inna adhaba rabbika kana mahdura. Ọlọ́run ní inna adhaba rabbika kana mahdura ìnà àdáàbà rabbika kana ma'dura yambagi àyùdàrọ̀ mi nìyẹn. ìyá ọlọ́run ọba ó yẹ kéèyàn ọmọ wa sọ̀rọ̀ nínú ẹ̀ ìyá ọlọ́run ọba ẹ̀yẹ náà máa ń fẹ́ àgbàǹgbà gbàǹgbà sí i kéèyàn máa sọ pé ọlọ́run ló fi àjẹrú àwọn abáyìí máa ẹ̀rọ máa dánrú ẹ̀ wò ó wọ́n máa bẹ̀rù pé ah ọlọ́run fi àjẹ wá o ọlọ́run fi àjẹ wá láyé ọlọ́run fi àjẹ wá ló bá ti gbé dàrúkẹ́ yá máa so ní sábà fún wa wípé wàlá tẹ̀tí mo lè ìbáàdà ìjọsìn ọmọ èèyàn lè pé ilà abìlẹ̀ kan ó fi wà rọjà tí kan bá ti láàyè níbẹ̀ kò lè pé o wọ́n fi lọ́wọ́ Muhammad ipò wọlé kí àlẹ́kọ́ fún wà rọjà wò wá Muhammad níbi wọ́n jọ wà ní fifty fifty percent òun ni pẹ̀lú àwọn afáàmì tún sọ nǹkan míì wípé téèyàn bá wà nínú ẹ̀ṣẹ̀ tẹ́gbẹ́ náà ẹ̀ṣẹ̀ lèèyàn bá wà pé ẹlẹ́ṣẹ̀ lèèyàn háó fún èèyàn kọ́ lọ lẹ́lẹ̀ kí rọ̀jà áwù kó ṣe kí ni o kọ́ lọ sókè tí a bá wà nínú kí ni o pé ẹlẹ́ṣẹ̀ ni mí ọwọ́ wá àwọn afá mi náà sọ lẹ́yìn o èèyàn mọ̀ pé ẹlẹ́ṣẹ̀ lòun ẹlẹ́ṣẹ̀ lọ́wọ́ jẹ́ ọwọ́ fẹ́ tọ́ túbọ̀ wájú ọlọ́run kó jẹ́ kí kí ni o rọ̀jà áwù wọn háì kó wá jẹ́ kí káwọ́fù wọn ṣe kí ni o kò wálẹ̀ bóyá kó fi rọ̀já yẹn sí seventy percent pé ah ọlọ́run ó gbà túbà mi ọlọ́run gbà túbà mi mo mọ̀ bẹ́ẹ̀ mo tọ́ lè sẹ́mi pọ̀ mo mọ̀ pé ọlọ́run gbà túbà mi kó ayé kí á fún yẹn kó ṣe kí ni o òkèèrè. màdí àbá wà nínú pé ah òun ṣe dáadáa mo ń kírun mi déédéé mo ń gbààwẹ̀ mi déédéé mo ṣe wo dáa kí n ṣe déédéé àwọn ni kó jẹ́ kí ká ọ̀fù rẹ̀ kó áì kó fi sí seventy percent kó wá jẹ́ kí ọjà wò òun kó wà níbi kí ni ó thirty percent kó má jẹ́ kí ni ó jọ lójú kó gbé ah ìrìn tá a kí ni sìn àmọ́ ọlọ́run tún gbà àwẹ̀ tá ń gbà lọ́wọ́lọ́wọ́ ní sìn àwẹ̀ ọlọ́run bá tún gbà òun dá ń ṣe lọ́wọ́lọ́wọ́ ní sìn àwẹ̀ ọlọ́run bá gbà so ọlọ́run mọ̀mọ́ eh, gbà lọ́wọ́ mi mọ̀mọ́ gbà lọ́wọ́ mi màá jẹ́ rẹ́sìn lálùkì àmà so ó máa jẹ́ kí ni o káwọ́fù yẹn máa jẹ́ kí ni o ó máa ga rọ̀jà yẹn máa jẹ́ kí ni o ó máa wálé àwọn afáwọn kan àwọn náà tó sọ lẹ́nu mọ́ torí kí ni ìmọ̀ ara ọmọ èèyàn lọ́wọ́ dáadáa ìtì wọn ara èèyàn lọ́wọ́ nìyẹn lóòfin ní ṣiṣẹ́ tán kọ́ wá jọra rẹ lójú èmi mo ṣe báyìí náà mo ṣe báyìí èmi mo ṣe báyìí mo ṣe báyìí ọdọọdún mo ń lọ hajj ọdọọdún mo ń lọ umra ọdọọdún alimọdé hajj lọdọọdún alimọdé umra lọdọọdún so gbogbo eléyìí yóò wá máa jẹ́ kéèyàn máa jọra èèyàn lójú ká máa jọra wa ní ojú ọlọ́ni inna azaba rabbika ẹ̀rúgbé bí abala àyà lọ́lọ́run lọ sọ lẹ́yìn lẹ́yìn ìgbà tó sọ̀rọ̀ méjì tán abala àyà lọ́lọ́run sọ ó ní ìyá ọlọ́run ọba kàánà màdúrà nǹkan téèyàn máa ń sọ̀ra fún ni pé ah ọlọ́mọdé ọlọ́run jẹ mí o èyàn máa bẹ̀rù ìyókọ́ fún mi ní ukú ìhì èyàn máa bẹ̀rù kọ́ máa ṣẹlẹ̀ síyàn wàhùsù ah, ẹ̀ ah ọlọ́mọdé ìyá ìdí ẹ̀bẹ̀ rí rárá ìdí ẹ̀bẹ̀ mọ̀ so pati máa sọ nìyẹn fọlọ́wọ́n ọba so látara bẹ́ẹ̀ àdèmà wá sọ níbi ìyá ọlọ́wọ́n ọba dẹ́gbẹ́ àwọn mùsùlùmí tá a bá kírun tá a débi àtáyá kó rí pé a sàlámà so wo yàrá máa ń sọ aláwùmá inni a'udhu bika min adábi kọ́bùrì wà min adábi jahannama wà min fitnatil maya wal mamati wà min fitnatil masihi dajjal ẹ ló wọlé azọ́ ẹni òwò dídẹ́rù báyàn onígíní o òun La sọ bẹ́ẹ̀ òun náà lásọ aṣọ gbàdá bá ti ta ayá tán ẹgbẹ́ ìbẹ̀rù yẹn àmọ́ tì síwájú pọ̀ ju kíni o ju àbí èlé lọ àbẹ̀lọ́run kọlọ́run kò fi wá sí àlìjánnà kọlọ́mọjà jẹ́ni náà náà. وإن من قرية إلا نحن مهلكوها ọlọ́run bá ti ọlá rẹ̀ ga àwọn àjọ tí wọ́n ti lọ síwájú wa ọlọ́run ọba fẹ́ ṣàlàyé fún wa wàyí mi ń kọ́rí àti àwọn àfáàní mi ń kùrọ́ àlìkùfà òun náà ni pé kò ní í sí kọ́ríà kan sítì kan ìlú ńlá kan bàtúmátúmẹ̀ nìyẹn a ní rí ìlú ńlá kan táwọn èèyàn ń gbé ṣùgbọ́n ìlú yẹn wá ní níyẹn tiẹ̀ ní záyídà ni kò ní sí ìlú kan táwọn èèyàn ń gbé nínú àwọn àlù tó jẹ́ pé àwọn èèyàn ń ṣe kékeré bẹ́ẹ̀ ni tọ́lábàgbà lérò nìyẹn kìí ṣe gbogbo ìlú pátáyányá ìlú tó jẹ́ wípé àtàtì amúlè rọ́bì á ìlú tó jẹ́ wípé ó ní kí lọ́lọ́run fẹ́ ṣe kò ní sílùú kan tí ó ní kí lọ́lọ́run ọba fẹ́ ṣe ọlọ́run kí la ṣe à ń dá a fẹ́ ṣe ọlọ́run dá a bá fẹ́ ṣe à ṣe hàn ilá nánú mọ̀lẹ́kù wa. gbogbo àwọn àdúró ti ṣáájú lọ tí wọ́n jẹ́ àwọn àdúró ṣe kẹfẹ́ sáwọn ọlọ́run ọba ọlọ́ni àwọn ọlọ́run ọba àpàwọn rẹ ńlá nánú àwọn kan wà bẹ́ẹ̀ pé àpàrẹ tán yányán àjẹ kù kan irú ni àwọn èèyàn lútù ọlọ́run ọ̀pọ̀ àwọn arẹ tán yányán sọ ọlọ́ni wájà alina aliya sáfìlà òkè báyẹ̀ agbé gbogbo àwọn tó wà níbẹ̀ aníkìjìbí ló fi ìyẹn gbé wọn kó gbé wọn lókè a sì dojú wọn délẹ̀ ẹni tó lẹ́gbẹ́ alẹ́ parẹ́ mọ́ wọn òun ni lútù aníkó jáde kó mẹ́ ọlọ́sìn pàgọ́ wọn rẹ̀ ìlú kan ò ní wà tí ó máa tapá sófin àwọn ọlọ́run ọba lórílẹ̀ ilá nánú mọ̀lẹ́kù wà. ọlọ́run ní àyàfi káwọ ọlọ́run ọba pa ìlú náà rẹ̀ bíbá rẹ̀ kí ni o. kọ́bílà yàwó mi kìyàmá. ọlọ́run ní kọ́bílà yàwó mi kìyàmá síwájú kọjọ́ bíi dàkíyàmá òtótó kí ni wọ́n bá lè gbẹ̀rù kọjọ́ bíi dàkíyàmá òtótó. torí wípé eléyìí ìparẹ́ tá à ń sọ yìí hadal alaaku ó jẹ́ alaaku alimokutasu bi kaumi how be kọ́ri àtẹ píparẹ́ àdápáyàn rẹ̀ tọ́yẹ pé a ní àwọn èèyàn kan bẹ́ẹ̀ ń bí akànpá wọn àwọn èèyàn ló dẹ̀ wọn wà ń bómi tí wọ́n máa ṣe kí ni o tí wọ́n máa ṣẹ̀mí lọ ìparẹ́ tíjọ́ gbẹ̀dẹ̀ alikiyama. òun máa jẹ́ àlàákú àlàám gbogbo ilé ayé yìí ló máa tọ́ṣ kò síbi tí ò ní kàn lé ayé ìparẹ́ ti lọ́wọ́bí ọlọ́run sọ pé mi ń kọ́ bílì ìyá omi kó ló di mi ń kọ́ bílì àlákì ìyá omi lìkìyàmà síwájú ti píparẹ́ èyí tí ó jẹ́ ti gbogbogbò tálíkì àmọ́ ọlọ́run ọbọ̀ gbígbín ni ó tí ó fi dé. so àwọn tó ṣáájú lọ bọ́lọ̀ ti pa àwọn rẹ nìyẹn ṣùgbọ́n lọ́wọ́ rẹ ṣàlàyé fún wa pé àwọn ará Mẹ́kà ìbàdàn bá bá nàbí dìde Ọlọ́run ò ní máa pa àwọn èèyàn rẹ bá mọ́ ó kàn lè mú kan péré kọkàn pa àwọn àwọn ará ẹyọ kọ̀ọ̀kan ni àwọn tó kèfèrí àwọn tó bá nàbí nàbí kan pa wọn lẹ́yọ kọ̀ọ̀kan wọn lẹ́yìn yẹn ọlọ́run bá kàn pa wọn lé ọkọ̀ kan ọlọ́run bá sọ pé òun ò ní máa pa nǹkan kan òun ò ní pa àwọn ẹ̀rún mọ́ ní àpapọ̀ bóun ti máa pa wọn rún nígbà tó gbá níbi dìde so látara bẹ́ẹ̀ òun náà ní pé ọlọ́run ìlú kan ò ní yapa sí wa ọlọ́run á lè jẹ́ pé ìjọba yapa yìí ó kọ́lọ́wọ́ pa ìlú yẹn rún tẹ́yẹ́yẹ́ tí ò ní exist mọ́ kò ní ṣẹlẹ̀ ó lè pa wọn rún díẹ̀ o kọ́ pa wọn rún díẹ̀ so ọ̀tọ́ ẹgbẹ́ yẹn ó kú díẹ̀ nu wọn àwọn kò to save. safe bọ́lá ni wọ́n pa àwọn yẹn lùtù rẹ̀ ṣùgbọ́n ọlọ́wọ́n bá yọ pa àwọn tó ṣáájú lọ tí wọ́n bá ṣe ọlọ́wọ́n bá àwọn kan wà nù wọn ọlọ́wọ́n pa àwọn àrùn tán yẹn yẹn náà mú. أو معذبوها عذابا شديدا àwọn kan wà nù wọn mu'adhibuha nánú mu'adhibuha a fìyà jẹ àwọn àdábá ń ṣẹ̀dí dáa ìyá jẹ wọn ìyàn ọlọ́run ní kí ìyàn ọmú wọn wọn àwọn apariwo wọn ò ní ró jẹjẹ ọlọ́run lè ní kí nǹkan tó jẹ́ kó jẹ ìnira kó kàn nínú ìlú náà gbogbo nǹkan lè fi fìyà jẹ èèyàn àbí fìyà jẹ wọn sọ táà o táà ní pa wọn rárá àìmọye. òun làwọn ọlọ́run ọba ṣe bẹ́ẹ̀ tó pé àádánwò àáfinira kan wọn àáfìdààmú kan wọn nítorí ẹ̀ṣẹ̀ wọn tí wọ́n ṣẹ̀ nítorí àwọn àṣìṣe wọn tí wọ́n ṣe ọlọ́ni àárọ̀ àfinira àárọ̀ àfikán wọn sọlọ́ba máa finira kan àwọn míì nínú àwọn tó jẹ́ pé wọ́n ti ṣáájú lọ ẹ̀gbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn tó lọ́wọ́ bá sọ fún wa ní Kùránì ọlọ́run ọba pa wọ́n run ni ọlọ́run bá pa ọ̀pọ̀lọpọ̀ wọn ọlọ́run bá pa wọn rìn ni so àwọn kan wà ẹgbẹ́ ọlọ́run bá máa ń fìyà jẹ wọn ẹgbẹ́ ọlọ́run bá ti sọ ń bí òun ó fìyà jẹ wọn gan ni nípa àwọn kan wà nípa àwọn ànábí ọlọ́run bá pọ̀ gan àwọn kan wà lẹ́gbẹ́ ọlọ́run kan fìyà jẹ wọn ni àwọn tó wọn bá ń sọnù kùránì àwọn tó ọlọ́run bá máa pa àrùn tí ó pa àwọn èèyàn yẹn run ó pa àwọn èèyàn sọ́ọ̀lù ó pa wọn run èèyàn ànábì húdù ọlọ́run bá pa wọn run lúùtù ọlọ́run bá pa wọn run gbogbo àwọn tó gbọ́ àwọn ẹbí ọlọ́run báyìí nírọ́ àwọn fèrè áwòn tó pe Musa nírọ́ ọlọ́run bá pa wọn àwọn tó bá ti wá yàtọ̀ sáwọn yẹn obìnrin àwọn tó bá ti pa wọn yẹn nírọ́ kí ọlọ́run bá ṣe fún wọn àtàdé ọlọ́run fìyà jẹ wọn ni ọlọ́run adé máa pa méjèèjì pọ̀ ọ̀pá pọ̀ fáwọn èèyàn Musa ọkọ̀ fìyà jẹ wọn jẹ wọn jẹ wọn jẹ wọn ọ̀dà mú wọn gbogbo ẹ̀ mú wọn gbàtọ̀ wá padà yá ọlọ́padà كان ذلك في الكتاب مسطورا ọlọ́run bá ń ṣe ìsìbáàtú kọ́dàr níbi bíi yẹn ni pé kádàrá gbogbo tó ń ṣẹlẹ̀ yẹn pátá ọlọ́run ti ṣe gbogbo ẹ̀ lẹ̀ ọlọ́run ni kánà dáálíkà ọlọ́run ni ká fìyà jẹ ká pa run káwọn náà takò wá gbogbo ẹ̀ filikitaabi ó wà nínú lawul mahfuz ó wà nínú lawul mahfuz màsìtúrọ gbogbo ẹ̀ pátáyáyá ló ní nǹkan tí wọ́n ti kọ síbẹ̀ sátọrọ màkìtúbán gbogbo ẹ̀ ti wà nínú lawul mahfuz tí ò sí èméjì bẹ́ẹ̀ inú àyà míì ọlọ́ni wà káyín. من قبل قرية أتت عن أمر ربها ورسله ọlọ́ni àìmọye ìlú tó kọjá àlà níbi àṣẹ ọlọ́run ọba wọn wọ́n kọjá àlà níbi nǹkan táwọn òjíṣẹ́ tí wọ́n sọ fún wọn. wàhásàbẹ̀nà hisaban shadida. nígbà tá a fẹ́ bi wọ́n léèrè àwọn aburú wọn tí wọ́n ṣe ọlọ́ni ibi léèrè tó burú ni àbí wọn léèrè. wà á dábìnà àdábàn nùkọ́. ọlọ́run nígbà tá a bẹ́ẹ̀ fi àjẹ wọn ìyà tá àti ìfijẹ nìkan kan rí òun la fi jẹ wọn ìyà tí wọ́n táwọn gangan wò pé yóò ti ṣẹlẹ̀ rí. fàlà pàtó àbálà amúrí ha. gbogbo àwọn àlùjọsẹ lọ́wọ́ ọba yìí wọn ò ṣàdédé jìyà wọn tọ́ ìrìpàkọ́ṣàn ìgbẹ̀yìn ìgbẹ̀yìn alámọ̀rí aburú wọn òní wọn tọ́ wò. wàkánà ápìbàtú amri ha khusra. ìgbẹ̀yìn alámọ̀rí wọn wá jẹ́ àdánù loss oúnjẹ sọlátara bẹ́ẹ̀ káwa náà ọmọ jẹ́ olùkọjá àlà lórílẹ̀ ayé ká jẹ́ ẹni tí yóò máa jẹ́ tí ń ṣe tọ́lọ́wọ́n bá ẹ bá jẹ́ olùkọjá lórílẹ̀ ayé ọlọ́wọ́n bọ́ dàbí àjẹ́ nísìnyí so látara bẹ́ẹ̀ kárí pé à ń tẹ̀lé tọ́lọ́run bá nam. وما منعنا أن نرسل بالآيات إلا إلا أن كذب بها الأولون. àyà tí a fẹ́ kà yìí bí àdìs tó wá nínú Musnad Imam Ahmad ó wá ń bẹ̀ látọ̀dọ̀ Ibn Abbas kọ́ọ́lá. ó ní kọ́ láti Quraish lè àwọn Quraishi wọ́n sọ fún ànàbí wọ́n ní udiwu rọ rabbaka bá wa pe ọlọ́run ọba rẹ à ń yẹjẹ alàlànà sọ̀fà dá àbánu òkè sàfà tá a ti sáré ọba bá wọn sọ di gold torí pé lẹ́yìn bí ẹ̀ bá débẹ̀ èèyàn kan wò pé torí pé òkúta kà pọ̀ lọ ni ìmọ̀ tí wọ́n kó òkúta sí mọ́ka òkúta pọ̀ òkè wa pọ̀ lọ olóńgbàdì gbogbo ẹ̀ lọ òkúta pọ̀ lọ òkè pọ̀ lọ so gbogbo ẹ̀ èèyàn gbọ́dọ̀ wọ pé irú ìlú wo lè lè báyìí nìsín so látara bẹ́ẹ̀ àwọn náà wá wọ pé ìlú àwọn ò ní nǹkan tí àwọn lè máa sọ pé nǹkan báyìí láti bá ọlọ́run bá rẹ̀ ní sèmi yẹn bẹ́ẹ̀ ọlọ́run ti gbogbo ayé ni wọ́n máa wá bẹ́ẹ̀ tí wọ́n sì máa gbádùn wọ́n dẹ̀ ń wá bẹ́ẹ̀ wọ́n dẹ̀ ń gbanú àwọn yẹn ń kó gbogbo tí wọ́n bá ṣe nínú mi wọ́n ń kó wá bẹ́ẹ̀ ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ náà kò tó àwọn kèfèrí wọ́n wá ní àbíká wọn náà onítàn fún ara wọn òkè ṣàfà bá wa sọ di gold wà ní omi bíkà tó bá bá wa sọ di gold á ní gbàgbọ́ sí ọ. ẹ̀rọ ìṣọ́lá bá ní wàtẹ̀fọ̀lù ẹ̀ nígbàgbọ́ kọ́ọ́lù náà àwọn á nígbàgbọ́ ọmọ bẹ́ẹ̀ sì ṣàdúrà nígbà ń bẹ lọ́hùn fàdà á fa àtà òjìbìrì ànábì bẹ lọ́hùn jìbìrì bá bá nàbì ó ní fàkọ́lá iná lọ́bàkà yẹ kọ́ àléékà sàlám ọlọ́wọ́ ọba rẹ̀ ń sálámà sí ọ wàyàkúlù lák ó sọ fún ọ pé ìṣìta asibá sọfà làwọn ọ̀dà àbá tọ́ ọ bá fẹ́ tó bá ti ń di àárọ̀ kùtùkùtù ọ̀la báyìí wọ́n ó bá sàfà tó di gold òkè yóò di gold ọwọ́ ní faman káfàrà ba'da dhalika minhu ẹ bá tó wá ṣe kèfèrí lẹ́yìn ìgbà náà àdábùtùwù àdábánláwù àdìbùwù àdámínàlì àlàmì ìfìyà tí mi fi jẹ́ nìkankan nínú àwọn ẹ̀dá tí mi fi jẹ́ màá fi jẹ́ wọn o wàyìn ṣíìtà tó bá wá fẹ́ fàtàtàlà òun bàbà táwọ́bátì wàrà kí ibẹ̀ ká bá wọn sí ilẹ̀kùn pé kí wọ́n túbá níbi ẹbọ tí wọ́n ń ṣe kì í sílẹ̀kùn kí wọ́n túbá níbi ẹbọ kí n bọ̀ sọ pé kí n bọ̀ sí ilẹ̀kùn pé ẹlẹ́yọ àhán àwọn kẹfìrí ìwọ̀n ò ní ṣẹbọ mọ́ ọ̀gọ̀ọ̀rọ̀ wọn máa túbá níbi ẹbọ wàrà náà wọ́n dẹ̀ máa pàdé àánú mi tí wọ́n bá ti ń túbá fàkọ́ọ̀là ànábì ní bal bàbá tawbati warahma wọ́n wọ́n wulẹ̀ fún ẹni sọ̀bà góòdì ní <laughs> tí mo fẹ́ fún ẹni ẹni pé kí ni o bá ń sílẹ̀kùn túbà fún wọn kí wọ́n máa túbà kó o sì máa ba ń ṣàánú wọn kó máa bá ń kẹ́ wọn tó bá ti ń túbà. so àánú ìṣẹ́ lọ́wọ́ bẹ́ẹ̀ ni lórí àwọn tó ṣáájú lọ tí wọ́n jẹ́ àwọn tí wọ́n jẹ́ àwọn ará Mẹ́kà bí wọ́n ti fún ànábì lẹ́mìí tí pín ànábì lẹ́mìí ara ẹ̀ nìyẹn àmẹ́yẹ gánà béèrè lọ́wọ́ ànábì so ṣùgbọ́n ànábì ò lè dá nǹkan kan ṣe fún yàn àfi kó béèrè lọ́dọ̀ ọlọ́run so látara bẹ́ẹ̀ owó tí wọ́n nà tán béèrè tí wọ́n nà tán òní wá ń béèrè wọn ò béèrè pé kọ́lọ́wọ́n bọ́ yà wọn kó nu ẹbọ ọlọ́wọ́n aṣọ tọrọ wọn kàn òní wọn ni pé kọ́lọ́wọ́n yà wọn kó nínú ẹbọ kọ́lọ́wọ́n bá ó sì kẹ́ wọn ọlọ́wọ́n bá wí pé kò sí nǹkan tó ń fà وما منعنا أن نرسل بالآيات إلا yes kò sí nǹkan tí ń kọ̀ fáwọn ọlọ́run an nursila bil ayat ká máa mú àwọn mẹ́rẹ́kùsì wá kẹ́ ẹ máa rí àwọn nǹkan èèmọ̀ kò sí nǹkan tó kọ̀ fáwọn ọlọ́run náà kò sí nǹkan tó gbogbo nǹkan tẹ̀ sọ yẹn kò sí tọ́lọ́wọ́ bá wọn lè sọ nǹkan dì ọlọ́run ló jẹ́ pé ilẹ̀ ẹlẹ́ yẹn ti ń tẹ̀ ìjọ mi wọ́n sì wá padà gbé wọ́n àrí lábẹ́ wọ́n lè bá gold bẹ́ẹ̀ wọ́n lè bá silver bẹ́ẹ̀ wọ́n lè bá petrol bẹ́ẹ̀ wọ́n lè bá lumani ní bẹ́ẹ̀ táwọn yóò dẹ̀ mọ̀ torí ẹ̀ tara rẹ̀ jẹ́ nǹkan dáadáa lórí ayé ọ̀rọ̀ ìkòsí náà ti ń kọ̀ fún wa tí a fi fi àwọn àmì ọlọ́run ọba tí a fífi ránṣẹ́ kí ló kọ̀ fún wa. illa an iná ní wípé gbogbo àwọn tó ṣáájú lọ òun ni wọ́n pè ní rọ́ sọ gbogbo àwọn tó ṣáájú lọ pátá yányá òun náà ní kí ni ọ òun ni wọ́n pè àwọn àyà yìí òun náà ní tí wọ́n mú wa wọn gbogbo wọn pátá yányá òun ni wọ́n pè ní rọ́ inú sọ́tún máa ń ìdá ìgbà tí àwọn tí wọ́n jẹ́ àwọn kèfèrí one hundred fifteen so wọ́n sọ fún jésù pé kó bá wọn sọ máyídà kalẹ̀ kọ́ọ́lá lọ́rù ọlọ́ni ìní. ìní múnazílù ha aláìkùn. ọlọ́ni màá sọ àpótí kalẹ̀ tẹ́ jẹun níbẹ̀ màá sọ kalẹ̀ fún yín. fàmà yakfuru ba'du minkum fa inni. ẹnikẹ́ni tó bá tó wá lọ ṣe kébé lẹ́yìn ìgbà tí mo sọ kalẹ̀ nínú yín. wà ní u'adhibuhu adhaban la u'adhibuhu ahadan mi tí ìbí jẹ nìkan kan rí gbogbo àwọn ẹ̀dá. so látara bẹ́ẹ̀ òun náà ló jẹ́ pé àwọn èèyàn náà ọlọ́run bá ṣàlàyé fún wọn àwọn èèyàn sọ́ọ́lì wọn láwọn fẹ́ ràkúnmí ọlọ́run bá fún wọn ní ràkúnmí tòun ti bẹ́ẹ̀ náà wọ́n tún para kùnmí náà ọlọ́run ní tàmátàwù ìdárìkún sàlásàtà àyà dárìkà wádùn gẹ́rù màkàgbọ́ ọlọ́run ẹ̀ máa gbádùn tírí dèsí mo fún yín kẹ́ẹ̀bù gbádùn àwọn afásàlà yìí tírí dèsí yẹn ara wọn yí padà láàrin tírí dèsí yẹn sọ ọlọ́run ọba ọ̀gbẹ̀bẹ̀ wọn mọ́ ọlọ́run àdéhùn ni tá a lè sọdúrọ́ mọ́ láéláé èyí ti di ẹni tó ṣe wípé ẹ ti lẹ́tọ̀ọ́ sí kí ẹ jẹ̀yà ọlọ́run bá nítorí pé ẹ takò ọ̀rọ̀ ọlọ́run bá ọlọ́ba wọn sọ fún wa pé ìtí èdè kí a máa sẹ́ndì àwọn àmì àmì tá a bá ń sẹ́ndì tí bá ti ń dọ́dọ̀ àwọn ènìyàn kò sí tí wọ́n máa ṣe ju pé ilá àwọn tó ṣáájú wọn lọ ilá anka dábàbí àwọ̀lú onídéèrè pé ẹ̀dáhùn káwọn máa sẹ́ndì àmì náà ni pé àwọn tó ṣáájú lọ gbogbo wọn padà yẹn ìrọ́bà mi ọlọ́run ni rán ààrẹ ní àgbàdo bàbá nàbí ọlọ́run gbogbo wọn ní pa mi ọlọ́run bá òní òpè ní rọ náà. wà á táyì náà sàmúdà náà pọ́tà mú bèsè rọ. ọlọ́run ni àwọn ọlọ́run ọba àtẹ́yìn náà sàmúdà àwọn ọlọ́run ọba la fún ẹ̀ẹ́. Eh, àfún àwọn tí wọ́n jẹ́ àwọn èèyàn samud ànábì ọlọ́run ọba wọn òun náà ni ànábì ọlọ́run ọba èyí tó jẹ́ ń pè ní udu ọlọ́run ni àwa fún ni àfún samuda ní nákọ̀tán ọlọ́run ni àfún ní ràkúnmí mọ̀bùsírọ̀ tán tẹ́ ẹ bá rí ràkúnmí yẹn èyàn máa rí i pé ń tàn mọ́lẹ̀ báyìí sókè nǹkan máa tàn mọ́lẹ̀ mú dí àtàn ràkúnmí tí ń tàn mọ́lẹ̀ òun la fún un so ọ gbogbo síra tán ràkúnmí tó jẹ́ zaatalẹ̀ absor téèyàn bá wo ara rẹ̀ báyìí ọmọ ara mi ọlọ́mọbẹ̀ nǹkan náà ní méjì tẹ́ ẹ bá ti wo ara rẹ̀ báyìí ẹ máa rí àwọn bàṣọ ir láàtà bàṣọ ir sọ ẹ̀rí pé a àwọn àmì ọlọ́wọ́ bá ń bẹ lára rẹ̀ tẹ́lẹ̀ sọ pé a a eléyìí kì í ṣe ilé ayé ló wà ọ̀dọ̀ ọlọ́run ọba òun ló ti wá ọlọ́ni àwa la fún sàmúdà ní náà kọ̀tán a fún ní kíni ràkúnmí. àwọn èèyàn sàmúdà tánàbí ọlọ́run bá wọn jẹ́ údù àfún wọn ní ràkúnmí èyí tí ń tàmálẹ̀ àbí ràkúnmí èyí tọ́jọ́ wípé gbogbo àwọn mírèkùsì ọlọ́run ọba òun ló kún ara ràkúnmí náà. ọ̀gọ́lámú bí ha. ọlọ́run fàṣọ́lámù bí ha wọ́n wá ṣàbòsí sí ràkúnmí náà ọlọ́run náà bá ṣàbòsí wọ́n yẹn nìkan nù wọn tẹ́ ń pè ní kùdàrú bùnú sálif òun lọ gbọ́ ọ̀nà rẹ̀ pé òun ó ṣiṣẹ́ yẹn àwọn ikú náà lọ́wọ́ o ṣùgbọ́n olórí wọn ó ṣiṣẹ́ yẹn wọ́n parakùn mi ó dẹ̀ parakùn mi òun náà dẹ̀ sórí ibúláyé àti àlùkìyàmà so dáadáa bẹ́ẹ̀ a gbọ́dọ̀ sọ̀rọ̀ dáadáa òun náà ni pé ọlọ́run ní fasọ́lá mu bí a gbogbo àwọn yẹn náà wọ́n yọnu sí nǹkan وما نرسل بالآيات إلا تخويفا ọlọ́ni wà máa núrí sínú bílé àyàtì ìlàdàwífà ọlọ́ni àwọn ọlọ́run ọba àyè máa sẹ́ndì àwọn mẹ́rẹ́kù tá a bá sẹ́ndì mẹ́rẹ́kù sí tàkùnfà làbẹ́kọ́jẹ́ kẹ́ ẹ fi bẹ̀rù ni kìí ṣe pé kẹ́ ẹ fi máa yọ̀ arímẹ́rẹ́kù ẹ̀kíní kan di góòdì kíní kan di kíní kan nǹkan tàkùwí ìfàmì a ṣe fún yín ní nǹkan àbẹ̀rù ni so gbogbo dáa bá ṣe fún yín tẹ́yìn náà bá rí nǹkan àbẹ̀rù ni kọ́ máa jẹ́ fún yàn ọlọ́run bá máa ṣe mérekù fún ọgbà mi wàá kàn ọ́ra ṣàdúrà ọlọ́run bó dẹ̀ jẹ́ kí àmì ọlọ́run ọba kan ṣẹlẹ̀ pẹ̀lú ẹsẹ̀ nǹkan fún ọ yóò sì ṣe fún ọ kí ebi kó wá fi jọ ààrẹ lójú kó wá gbẹgbẹ àà mo ti sàwọn àdúrà àwọn ní àwọn àdúrà kan tá a bá ti ṣe báyìí ni mo rí bẹ́ẹ̀ ni so ìjọsẹ̀ wu àwọn afá àlórílẹ̀ ayé lónìí yẹn tá a bá ti ṣe àdúrà kan wọ́n ní mú jarabu ni so wọ́n ní pé àdúrà yìí mọ̀ ṣe ni ló gbà kó wá lẹ́nu wọn lọ́wọ́ wọn tún mọ̀ síbẹ̀ kì í ṣe ń tọ́ dáa ní kí wọ́n máa sọ báwọn àdúrà wo ni wọ́n ṣe ni ló gbà ìgbọ́lọ́wọ́ kò sí nǹkan tó wà jàre sọ méjì wọn máa tàn wá jẹ so àdúrà tẹ́yìn bá ṣe tọ́lọ́ bá bá gbàdúrà èèyàn kì í ṣe pé kí èèyàn fi jọrọ èèyàn lójú ẹ̀rọ ìlú wa sọ pé àwa la ṣàdúrà fún kínní tó fi gbà so gbogbo eléyìí kì í ṣe nǹkan tó dáa rárá tẹ́ kí èèyàn máa sọ ìgbà dáhùn ṣàdúrà fún wọn dáhùn ṣàdúrà fún wọn lọ́jà yìí o tí ó ti ní nǹkan lọ́wọ́ àdúrà rẹ wá gbà tán ọwọ́ wa mọ̀ wá mú wọ́n kọ́ lọ ṣàdúrà eléyìí wọ́n kọ́ ọlọ́run ló gbàdúrà rẹ̀ ló gbàdúrà rẹ̀ ká máa sọ́ra dáadáa tọ́lá bàbá yẹn sáà ọ̀gbọ́n ah ustaz àdúrà tí mo bá ṣe ó sì gbà nítorí kírètì náà ẹni kò yẹ kó jẹ́ pé tẹ̀fùrí kọ́ yẹ kó kírètì alhamdulilayi gbà bẹ́ẹ̀ àfẹ́ gbà máa ṣe gbogbo eléyìí wọ́n padà yẹn ni àwọn ẹ̀kan fi tàn àwọn jẹ ọlọ́run ní gbọ́dọ̀ ẹ̀kọ́ kírètì ní kí ni ọ tàkùnrí fún ọ ẹ̀kọ́ ní dẹ́rù bàyàn ni. kò ní dẹ́gbà yẹn wájú ọlọ́run ọba àbáṣọ fún abúlé bá ti wà ní abala pé ọlọ́run ṣe nǹkan dáadáa fún wa abala ọlọ́run gádì síwájú jù abala káwùfù ni abala abẹ̀rù so olóbi jẹ́ pé àwọn tó ń jẹ́ àwọn sọ̀hábà wọ́n sọ fún wa wípé nílẹ̀ kúfà níjọ́ kan ilẹ̀ mì láyé bí Mas'ud ìgbà tílẹ̀ mì sọ Ibn Mas'ud ní yá ayé anas inna fa àtìbù ọlọ́run ọba yín bá yín wí ní ẹrú ẹ tètè ṣe kí ni o ẹ gba ìbá wí so láyé umaru àwọn ẹni ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ náà sọ wọn ni ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ láyé umaru náà ó pe àwọn èèyàn lákèésí sí pé títóbi ọlọ́run ni ìyẹn ló fi jẹ́ pé láyé ànábì sàlám ọ̀sán dòru àwọn èèyàn ní ìyẹlẹ́dẹ̀ ọ̀sán dòru ní ọmọ ànábì sẹ̀yẹ̀ kú jọ náà ni ọ̀sán dòru ọmọ ànábì tó wá kú sẹ́yìn pé kíní yẹn correlation ti wà ń bẹ̀ àwọn yẹn àà àà ọ̀sẹ̀ ló bẹ̀rù lónìí torí ọmọ ànábì tó kú ni o àà àà torí ọmọ ànábì tó kú ni o wọ́n ẹ̀bí ẹ̀bí kíní yẹn sẹ́yìn pé ó ṣe rẹ́gí ara wọn rẹ́gí ló ṣe òṣìṣẹ́ ọlọ́run bá ń ṣàlàyé fún wọn gbọ́dọ̀ bẹ́ẹ̀ ṣe rútúbà fún wọn tó bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀ bá wọn sọ̀rọ̀ tó ṣe rútúbà fún wọn òṣìṣẹ́ ọlọ́run ọba ní iná ṣàmṣà wàlùkọ́mọ́rọ̀ àyàtàní. oòrùn àdòṣùpá àmì ọlọ́run ọba ní méjèèjì àmì ọlọ́run ní méjèèjì oòrùn àdòṣùpá irọ́ ni tẹ́báyìí kan wọlé ẹlẹ́ orí ilẹ̀ irọ́ ní jẹ́ bẹ́ẹ̀ kó rí ilẹ̀ àjẹnú lọ ni so ìyẹn ìjà wọnú lẹ́lẹ́ wọn gbọ́dọ̀ sí ni kò lè wọlé láíláí àwọn àwọn gbójú wọn gbójú wọn máa sí wọn máa láwọn ń bọ kí náà ń bọ àjẹnú kẹgbẹ́ kó láàrin wọn wọn á lọ wọlé ẹlẹ́ bísí kìíní kan ibi tí sàn wọlé sí ni ẹ lọ gbẹdẹ kẹ gbé mi bẹ ẹ rí pé mi ò jáde mi ẹ gbẹdẹ ẹ rí pé mi ò jáde mi tí o sì lè jìnnà ibi lọ́wọ́ lẹ̀ sí <laughs> ẹ̀yin ẹgbẹ́ ọlọ́lẹ̀ ẹ̀ ẹ́ dìbò yóò máa kàn lọ títí títí tún wá pàdé omi ẹ̀yẹ́ máa mú mi lọ́ntì irọ́ ní nǹkan ọ̀kọ́wọ́ mi gángan àjẹnú pẹ̀ mú lọ ni so àjẹnú dẹ́rù àwọn ẹ̀jù lórí ilé ayé tó ṣáájú lọ àwọn àmì ọlọ́run lásán dé onítùmọ̀ ọlọ́run ọba àmì ọlọ́run ọba òun ni òun àtòṣùpá láyà nǹkan sífáàní ni mọ́ọ̀tì àhàdì àwòlẹ̀ àyàtì ẹnìkan fẹ́ kú ẹnìkan fẹ́ wálé ayé kò ní nǹkan ṣe pẹ̀lú ní yorùbá náà ni wọ́n mú gbogbo ẹ̀ wá tí àwọn bá já ní sinmi ah ẹni ńlá kan kú ẹni ńlá wo ló kú tá a sọ bẹ́ẹ̀ fún ọ irọ́ ti pọ̀ jù so amáyé tán oní àti mú wa ẹni ńlá wo ló kú ọlọ́run sọ dípò àwọn ọ̀rẹ́ sínú kùránì ó sọ ní <laughs> tí ń sè wọ́n rẹ bí ẹni ńlá wo ló kú so ẹni ńlá kan kú o àgbàgbàgbà tó bá lọ gbọ́rọ̀ ní sẹ́mọ̀ tó bá yà kú tó bá dé lẹ́kí ní mọ́tò yà kú. so ó ní wàhálà akínàlá àjọyọ̀jẹ̀là ìrìnsílù ùmọ́ ọlọ́run ọba máa ń sẹ́ǹdì méjèèjì yòókọ́ wí fún bí ìmọ̀ ìbàdàn ó fi máa dẹ́rù bá àwọn ẹrú sí ẹ̀ pé kí wọ́n lè bá a mọ́tò tóbi wọn ọlọ́run wá ìdára àìtún dáàlìkà fàfùzà ùn ìlàdíkiri yìí wàdùn ààyè tẹ́ ẹ bá ti rélé báyìí ẹ yára lọ síbi kí ẹran ti ọlọ́run tẹ́lẹ̀ àfa àdúrà tẹ̀sí fún wa ọgbà o lẹ́yìn níbi ah alhamdulilayi alhamdulilayi alhamdulilayi ọlọ́run ti jọra mi lójú pé wọ́n ok so ó tán ó wà bẹ́ẹ̀ báyìí ó la gbọ́dọ̀ máa ṣe fún ara wa so ẹ̀rọ ó ní ẹ yára lọ síbi dìkìrì yìí wàdù ààyè wà sìgìfàrì yìí ẹ lọ síbi kí ẹ tún àforíjì lọ́dọ̀ ọlọ́run wa ẹ tọrọ àforíjì ẹ tọrọ àdúrà ẹ nà ti ọlọ́run ọba ó ṣe ọlọ́ba ti ṣe ó túbà yẹn lọ nìyẹn so ó ń ṣe ó túbà yẹn lọ ṣe ó túbọ̀ yẹn lọ. so látara bẹ́ẹ̀ òun náà ní pé àwọn nǹkan tá a bá rí tó jẹ́ àwọn àmì ọlọ́run ọlọ́run ìṣẹ́ bá dáa jẹ́ mùsùlùmí gbà míì tá a máa jẹ́ wípé a máa fẹ́ yọ pé bí àwọn kèbèrè fẹ́ bá wa jà á wà ará mi ọlọ́run àmì ọlọ́run yẹn kéwàá gábí ṣe o tàkùnrin ìfàn so a tún fi bẹ̀rù ni a tún fi bẹ̀rù ọlọ́run sí ni ìgbà àti wọn jọ ara lójú àwọn aláwa ní ara sí kan ọlá o so àmọ́ fi bẹ̀rù ọlọ́run sí ni so látara bẹ́ẹ̀ ká bẹ̀rù ọlọ́run ọba dáadáa pẹ̀lú àmì rẹ̀ so náà bẹ́ẹ̀ kàkà ayẹlẹ igun àbí ẹ̀rọ kàkà kan túmọ̀ rẹ̀ dílẹ̀ a máa máa kọ̀ntínú túmọ̀ rẹ̀ lọ́la. وإذ لك إن ربك أحاط بالناس. ọlọ́ni وإذ قلنا لك nígbà táwọn ọlọ́run ọba aṣọ fún wọ ànábì wípé iná rọ bága àádọ́bí ńnà ọlọ́run ọba alimajẹ̀mí àná gbogbo ẹ̀rọ lọ́mọ ẹnì gbọ́dọ̀ ń fara pamọ́ fọlọ́ ìrọ̀lẹ́ débẹ̀ gbogbo abá ẹ̀rọ lọ́mọ kò jẹ́ pọ́sibú kí ẹ̀rọ gbọ́n fẹ́ mọ gbogbo èèyàn kí ẹ̀rọ fẹ́ gbọ́n tó alágbówó ọbẹ̀ dàmọ́ ara ẹ̀ ni gbogbo ẹni wà lágbo yìí èmi lọ mo fẹ́ mọ gbogbo wọn mo fẹ́ mọ lọ́nu ilé kọ̀ọ̀kan mo fẹ́ mọ wọn o gbẹgbẹ yóò tiẹ̀ sùn gbàdé ọ̀bà ẹ̀tọ́ lé díẹ̀ ọlọ́run dẹ̀ mọ gbogbo ẹ̀ ti bẹ̀ láyé pátá yẹn ṣé irú ìmọ̀ báyìí yẹn wà sọ pé òun fẹ́ fi ìmọ̀ ọlọ́run yóò fẹ́ fi wé ẹnìkan nítorí àwọn ọba máa mọ kì wá sí mímọ̀ bá ń lásán o àlímú bìdá ti sùdúrù ìtìbẹ́nu gbáyẹ̀ nìkọ̀ọ̀kan báyìí láàyè ọlọ́run bá mọ̀. Hm? ó tún wá mọ tí gbogbo owó ṣe lọ́la gbogbo ẹni sìn àwọn dáṣe lọ́la ọ̀yẹ́ yàrá dẹ́gbẹ́ dára ṣe lọ́la ní ìsìn àkànní lẹ́yìn yóò ń gbé àtúnwọ́ tẹ̀sí rẹ̀ àgbàwẹ̀ àṣẹ ìgbẹ̀tọ́ tán bí ó ṣe ṣe bí òní ṣe ṣe ọ̀rọ̀ lọ́mọ so ọlọ́run bá gbé ni wa ọlọ́run bá rẹ̀ sọ fún ọ ibẹ̀ náà rọ̀ bákan àtọ̀bí nọ́ọ̀sì gbogbo nǹkan ọlọ́run ọba máa ọlọ́wọ́ má jẹ́ alina rúyà. má jẹ́ alina rúyà láti àrọ́ iná ka ilá fitna. ọlọ́wọ́ ọba ní rírí tá a ní ogun sẹ́mẹ̀wàá kọ́ wa wo àwọn nǹkan ní sámà ọlọ́ni àmọ́ má ṣe bẹ́ẹ̀ àwọn rírí táwọn ọlọ́wọ́ ọba fún ọ rí àlẹ́ tí kí ni àrá iná kà á sọ rírí tá a fún ọ rí yẹn àwọn nǹkan tá a jẹ́ kọ́ wá rí àwọn àyàtú kúburọ̀ tó wá rí ọlọ́ni ilá bìtì. ọlọ́ni aṣọ di fìtínà tá a ń lè nà aṣọ di fìtínà fáwọn èèyàn a máa sọ fún wa rúrí àbáwọn afá tuntun mẹ lóríṣiríṣi ọ̀nà ètò wà lọ́jì làtúmọ̀ ẹ̀ nísìnyí rírí tó ogun ìṣẹ̀rọ̀ wà tó ogun sánmà wà tó wá láti wá wo àwọn àmì tó tóbi àṣẹ́ni fitna tánlì nas àwọn èèyàn kan àṣẹ́ni fitna fún àgbà ni irọ́ ni irọ́ ni irọ́ ni irọ́ ni àwọn ẹni wọ́n di ẹjọ́ sẹ́lẹ̀ wọn bá pẹ̀lú ẹ̀ ọlọ́run bá sì fìyà jẹ wọn pẹ̀lú ẹ̀ sọ̀rọ̀ bí jẹ́ gbogbo ọlọ́run bá ṣe ń gbà míì ọlọ́run bá máa ṣe fitna fáwọn èèyàn kan so wọn náà ọlọ́run lè fẹ́ nìkan lówó mọ́jọ jẹ́ fitna fún wọn ọlọ́run lè fẹ́ nìkan lọ́lá mọ́jọ jẹ́ fitna fún wọn ọlọ́run lè fẹ́ nìkan nímọ̀ mọ́jọ jẹ́ fitna fún wọn gbàgbọ́ lọ́run ló fún yàrá gbèjà yẹn lọ ah, ẹgbẹ́ ẹwọ́ à owó ẹ̀dẹ́ ìpolówó lọ́kọ́ yẹn lé ní máa di lọ́wọ́ ni ẹlòmíì lè fògùn di lọ́wọ́ ẹlòmíì máa sọ lọ káàkiri ẹlòmíì lè fi gbogbo ọ̀nà tó bá fẹ́ gbà ẹlòmíì lè lọ máa di ọ̀nà yẹn kó kó má bàa rí owó yẹn kó má bàa sí ọ̀kan dá máa rẹ ni àní mójútó gbèsè ayé ara rẹ o tún mójútó gbèsè ayé ẹlòmíì bóòlù wọn ti fẹ́ bóòlù fẹ́ bóòlù fẹ́ lábàjáde gbèsè ayé yẹn tó fi jẹ́ bóòlù ti fẹ́ gbé bẹ́ẹ̀ pẹ̀lú rọrùn tó fi pàdé ọlọ́wọ́n bá rẹ pẹ̀lú dùn olópọ̀n ẹnìkan ló lọ ẹnìkan ga ẹnìkan lókè ẹnìkan lọ sàlẹ̀ kò sí tọ́kàn wọ́n dá ẹ̀ láàmú gbogbo ọlọ́wọ́ àti padà yẹn ó fi àṣẹ fìtínà fúnra wa ni so fìtínà wa ni méje ó dààmú rẹ àwọn tí wọ́n gbà fáànà bíi gbòdì kò fìtínà tí wọ́n nìyẹn ọlọ́ni ilá fìtínà tàlí nàás ọlọ́ni والشجرة الملعونة والشجرة الملعونة في القرآن ọlọ́ni àti nǹkan tí ó jẹ́ igi tá a pè ní sídírọ́tùlì mọ̀ntàá igi tá a jẹ́ kí ìwọ òjíṣẹ́ ọlọ́run ọba kọ́ wa jẹ́ pé ṣájárátà màlìúnátà ok màlìúnátà ilé wà ṣájárátà màlìúnátà igi zakum tí wọ́n òjíṣẹ́ ọlọ́run ọba. Mm -hmm tó rí ní ìgbà tó gun ìsẹ̀ráàwù wa òṣìṣẹ́ ọlọ́run bá rí igi zakum igi zakum yẹn ànábì wa lóyin ẹ̀ fáwọn èèyàn àbújáàlì òun tún fi tibẹ̀ ó tún ti fitinà fóun ìgbàlódé àdéhùn bá sọ ọgbọ́n nu kùránì yẹn kí ló di fitinà pẹ̀lú mi òní àá òun onígbàgbọ́ sí dánwà nu kùránì kí ló di fún fitinà wọ́n sọ àdìsí fún ni àá ní onígbàgbọ́ sí àdìsí sọ yẹn onígbàgbọ́ sí kí ló di fún fitinà ẹ̀sẹ̀ ni nǹkan tí Abuja lè sọ a máa ṣàlàyé fún wa àrẹ́bí lóun rí igi tó igi zakum onípe ní ṣájárátà kí ni àlùmọ̀lì ònàdà. so ìtẹ́gbẹ́ wà nínú kùránì ìtẹ́gbẹ́ ọlọ́run bá mẹ́ńṣán rẹ̀ nínú kùránì. ṣájárátà zakum yẹn ọlọ́run dákọ̀ ẹnu kùránì sọ̀tọ̀ amúlẹ̀ azim àbọ̀wá síbẹ̀ lọ́la. náà wá. ọlọ́run ọba ní àwọn ọlọ́run ọba nìkọ́ wí fúnfún à ń dẹ́rù ba àwọn ènìyàn pẹ̀lú gbogbo àwọn nǹkan pátáyáyá wà máa. máyà sí ìdòhùn ilà bòyánà kábìrọ. ọ̀rọ̀ ni gbogbo bá a ti wá ń dẹ́rù bà wọ́n tó ẹ̀rù tá ń dábàá wọn fàmà yẹ̀sí ìdùnkù kò lè wọn kù abẹ́kùn wọn kí wọ́n sá sẹ́yìn ọ̀rọ̀ wọn kú ilá tògbéyàna ọlọ́run ni ìwà bòkì ìwà kọjá àlà tó tóbi onítùsẹ̀lẹ̀ sí wọn wọn kọjá àlà sí i wọn kọjá àlà sí i káwọn ọmọ ẹ̀jẹ̀ tí wọn máa kọjá àlà ìgbàdàbà ń gbọ́rọ̀ ọlọ́run ọlọ́run ṣe tí wọn máa kọjá àlà pẹ̀lú ẹ̀ gbogbo àwọn bá ń bá ń ṣe fún wa ọlọ́run ṣe ní fìtínà fún wa kọ́lọ́run kó ṣe ní àánú táàfẹ́ ráàánú ọlọ́run òdà bá ń rí lẹ́gbẹ̀ẹ́gbẹ́ wa kó ṣe ní táàfẹ́ ráàánú ọlọ́run ọ̀rọ̀ ọlọ́run àtọ̀rọ̀ òjíṣẹ́ ọlọ́run kọ́lọ́run ṣe ní táàfẹ́ ráàánú ọlọ́run mo ṣe ní fìtínà fẹ́ ní kọ̀ọ̀kan wa ìta bọ́kọ́lọ́run tó ṣe ọlọ́run fani subhanakallahu wa an la ilaha illa anta, astaghfiruka wa